استضعفوا للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا الذي آمنتم به كافرون وعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا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 lẹ́yìn ìgbà tí adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ó tún fún wa ní ìgbàláyè láti lè máa tẹ̀síwájú ibi tí a bá tafsir ọ̀rọ̀ ọlọ́run ọba dé lánàá ibi tí a gbójú lánàá náà ni a ti máa tẹ̀síwájú insha Allah ọlọ́run ọba ń sọ fún wa ọ̀rọ̀ nípa àwọn ìjọ anábìlú alayhi salatu wassalam àwọn ìjọ anábìlú àwọn náà ni àwọn tó ṣe ìntẹ́nìkan ò ṣe rí láyé àwọn náà ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni tẹ́nìkan ò ṣe ṣáájú wọn òun náà ni àṣà ìkódìjọbọ kọkùnrin àtọkùnrin kí wọ́n láwọn máa bára wọn láṣepọ̀ àwọn ìjọ ànábì lot àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ eléyìí èṣù ní tí ò da èṣù sọ́dún tó da mọ́ wọn lọ́wọ́ obì lọ́lọ́run dá fún ọkùnrin láti jọjọ láṣepọ̀ ọkọ síyàwó ṣùgbọ́n gbogbo àti ọmọnìyàn bá ti ní ọkùnrin làwọn ọmọ fi ṣèyàwó tóbìnrin náà sọ wípé obìnrin ẹgbẹ́ òun lòun fi ṣèyàwó lòun fi ṣèyàwó àbí lòun fi sọkọ ìbínú ọlọ́run ò ní àwọn kan bẹ́ẹ̀ máa ń fà aṣàlàyé fún wa wípé láyé lẹ́nu àwọn èèyàn ń pèpè lọ síbi kọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn wọn ò pè ní homosexuality mọ́ wọ́n wá pè ní same sex marriage obìnrin fóbìnrin ọkùnrin fún ọkùnrin eléyìí ṣokùnfà ìdọ́lọ̀ nítorí ọ̀pá odidi àwọn generation àwọn èèyàn kan ìran kan ọlọ́run pa wọn rẹ́ nítorí ìwà ẹ̀ṣẹ̀ yìí ibi tí abatafsir dé lánàá òun lélẹ́yìn pẹ̀lú ògo ọlọ́run tún máa tẹ̀síwájú ìgbà tí ọlọ́run bá ń sọ fún wa a'udhu billahi minash shaitani rrajim bismillahi rrahmani rrahim wa ma kana jawaba qawmihi illa an qalu akhrijuhum min qaryatikum innahum unasun yataṭahharun أعوذ بالله من الشيطان الرجيم وأقوم تلك نجنا آمين ọlọ́run ọba ní wàmá kánà jawaba qawmihi wàmá kánà jawaba qawmihi láti àyà 82 ìgbàlá ti gbé suratul A'raf ọlọ́run ọba ni wọ́n máa ká ní jawaba qawmi. máa ká ní jawaba qawmi. gbogbo ọ̀rọ̀ tánàbí lóòt tó ń dáhùn ènìyàn rẹ̀ sọ wípé èé ṣe tẹ́ fi ní ọkùnrin lẹ́ẹ̀máfẹ́ ọkùnrin ni ó gbogbo àtànàbí lóòt tó bá ti sọ fún wọn èsì tí wọ́n máa ń fún lóòt ọ̀rọ̀ táwọn máa ń sọ kàkà tó yẹ kó jáwọ́ níbi wà pálapàla yìí ní tí máa ń tẹnu wọn jáde wọn ni là ń kọ́ ló là ń kọ́ ló àkùnrinjọ ọ̀rọ̀ ti ń tí wọ́n máa ń sọ náà ni wípé kí wọ́n lé ànábì lóòt àti gbogbo àwọn tí wọ́n gbà á gbọ́ wọ́n lé wọn jáde kó nílùú torí pé àwọn nìkan ni wọn ò bá wọn ṣe ń tẹ́gbẹ́ ń ṣe kí lẹgbẹ́ ń ṣe òun náà ni wípé ọkùnrin àtọkùnrin wọ́n jọ ń láṣepọ̀ anabi lut kò bá wọn ṣe àwọn tó gba anabi lut gbọ́ náà àwọn náà ò dá sí wọn ò bá wọn ṣe àwọn wọ̀nyí wọ́n wá àwọn ni wọ́n sì pọ̀ wọ́n wá ní ìtawọ̀ ó sì ní pé akhruju hum min qaryatikum. akhruju hum min qaryatikum. wọ́n ní ẹ lé àtàwọn tí wọ́n gbà á gbọ́ ẹ ká lé wọn kúrò nínú ìlú wa. innahum unasun yataṭahharun. torí wípé wọ́n ń ṣe tí wọ́n lọ́tọ̀ ìnáwó náà sún yàtà tó ń harú. ìnáwó sún yàtà tó ń àwọn èèyàn kan làwọn tí wọ́n ń kílèmù pa wọ́n mọ́ tí wọ́n ń ṣèṣe mímọ́ táwọn dáa ju àwọn tó kù lọ àwọn ò fẹ́ máa bá ọkùnrin láṣepọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹjá àwọn olè wọn jáde kúrò nù. ọkọ̀ òjò náà kọ̀ọ̀nì àti kan. jọ̀mọ́ tí a burú tó bá ti di táwọn èèyàn pọ̀ nídìí aburú ẹni tó ń ṣe dáadáa òun wàá dájòjì torí pé tá burú bá ti pọ̀ àwọn èèyàn ní rí sá burú mọ́ ẹni tí òun ò wá ṣe aburú àwọn èèyàn ò máa rí òun sálábùú nínú iṣẹ́ tó súnmọ́ ń ṣe nìyẹn ẹni tó ń bẹ láàrin àwọn ọ̀mùtí láàrin ogún èèyàn òun ọ̀mùtí ojú tí wọ́n fi máa wo ojú ẹni tí ò lajú ojú ẹni tí ò mọ̀ ti ń ṣe bẹ́ẹ̀ sì ni àwọn ni wọ́n ń ṣe tí ò da ṣùgbọ́n wọ́n ti pọ̀ nídìí àìdá bẹ́ẹ̀ náà ni àsìkò anabi lot lórí jẹ́ pé anabi sallallahu alaihi wasallam anabi ni tó bá di ọwọ́ kẹyìn ayé alimutamasiku bidinihi kalqabidi alalijal anabi tó bá di ọwọ́ kẹyìn ayé tá a wáyé gbogbo ẹnikẹ́ni tó bá dúró lórí pé n tó bá òfin ọlọ́run ló ń fẹ́ máa ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ òun ò fẹ́ takò fún ọlọ́run láàrin àwọn èèyàn ọ̀rọ̀ rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹni tó mú ògún náà tó mú lọ́wọ́ kò fẹ́ sọ́ọ́lẹ̀ ó sì ń jó lọ́wọ́ bọ́rọ̀ ló ṣe láàrin àwọn èèyàn nìyẹn torí wípé àwọn tí wọ́n pọ̀ níbi ìbàjẹ́ àwọn èèyàn pọ̀ níbi ìbàjẹ́ ẹni tó bá fẹ́ sọ pé bàjẹ́ nìbàjẹ́ olóòtú ronú ronú pé ṣé ṣé kìí ṣe pé wọ́n fún mi láti jù báyìí bẹ́ẹ̀ sì ni òun ló ń bẹ lówó òdodo ìyẹn ni tí ń ṣẹlẹ̀ láyé ní gbogbo àyè tó bá ti bára rẹ̀ ń bẹ̀ ìwọ nìkan ló ríra rẹ̀ àbíkẹ́ tó díẹ̀ lẹ́ẹ̀ríra yín àwọn tó fọkàn sí pé bóyá àwọn náà ẹjọ́ jọ wà papọ̀ ni bójú bá pa fírí kò ní rí wọn pẹ̀lú ẹ̀ mọ́ àwọn náà yíyó padà eléyìí ni tó ṣẹlẹ̀ sí anabi lut torí pé tábìlì lut ń pèpè sí àti gbọ́ ọkùnrin ṣe ń fẹ́ ọkùnrin obìnrin lọ́wọ́ ọba ní káfẹ́ ìgbà tó wájú tó wẹ̀yìn ó ríra rẹ̀ nìkan orí odò àwọn tí wọn gbà á gbọ́ ṣùgbọ́n àwọn èèyàn tó bá ti gbélé yìí ọkùnrin ló dà bó tún bí eléyìí ah, ọkùnrin lè máa ń fẹ́ ó wá ríra nìkan àtàwọn èèyàn díẹ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ ìgbà rẹ̀ wá pọ̀ àwọn tó nínú ìlú wọn ní jáde ló jáde sẹ́ni tó ń ṣe dáadáa abẹ́ni tí yapa àṣẹ ọlọ́bí ṣe máa rí nìyẹn olódodo ọmọ jìyà ẹlẹ́ṣẹ̀ ló sì máa yan fandafanda káàkiri ìlú wọ́n ní ẹ jẹ́ ká lé lute àti gbogbo àwọn tí wọ́n bá gbà á gbọ́ ká lé wọn jáde ní nkọ́rọ́ àti àwọn tó lẹ́nu nínú ìlú wọ́n wá ń sọ fáwọn tí wọn ò lẹ́nu àwọn tó pọ̀ wọ́n ní ẹ̀mọ nǹkan tá a ṣe ẹ̀lẹ́ jáde nínú ìròyìn. ẹ̀lẹ́ jáde nínú ìròyìn kó máa lọ bòmí kó lọ máa sọ pé ẹnì torí pé ń di wa lọ́wọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá wà láàrin àwọn ẹni ìbàjẹ́ n tí wọ́n kórìíra jù ní pé kó máa sọ pé n tí wọ́n ń ṣe yẹn ò dáa wọn ò ní fẹ́ gbọ́ kódà tí wọ́n bá lágbára àti ṣe ọ́ ní jàǹbá wọ́n fi jàǹbá ṣe ọ́ ó wà lẹ́nu iṣẹ́ kan àwọn èèyàn wa ń kówó jẹ wá ní ẹ kówó jẹ bó o bá sọ́ra wọ́n lè kó bá o wọ́n ò rí ọ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ dì wọ́n lọ́wọ́ ẹni tí wọ́n ń ṣe látara àdé ilé bẹ́ẹ̀ sì ni àwọn náà mọ̀ pé táwọn ń ṣe ò dáa wọ́n sì mọ̀ pé tí wọ́n ń sọ ló dáa ṣùgbọ́n olóòótọ́ kò lẹ́ni kò lẹ́ni òpin ayé nìyẹn wọ́n ní kí wọ́n lé lut kí wọ́n lè jáde àti nígbà wọn tó إلا امرأته كانت من الغابرين فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين ọlọ́run ọba ní ìgbà tí ìdùnnú ọlọ́run ọba dé àwọn ọlọ́run àlà ànábìnú fa'anjayna ọlọ́run ọba àgbà tó bínú sí wọn ọlọ́run dá yọ ànábìnú Wa áhàlà wà áhàlà àwọn áàlù rẹ̀ ń bẹ yẹn àwọn tó àtibá òbí àwọn tó gba ànábì lóòtù lọ ọlọ́wọ́ bá là láti bí wọn ọlọ́wọ́ bá dé. ilé mọ̀rọ̀ àtàwọn kan àtìmínà lọ́gọ́bìnrin. àyàfi ìyàwó ànábì lóòtù òun ò gba ntọ́kọ rẹ̀ ń sọ kò gbá gbọ́ كانت من الغابرين إلا امرأته كانت من الغابرين kanat minal minal baqin ó ń lọ sẹ́kù pẹ̀lú àwọn tí wọ́n sẹ́kù sínú ìlú tí wọ́n jáde torípa nẹ́bí lut aleyhisalatu wasalam ìgbà táwọn mẹ̀lẹ́kà wá bá wọ́n sọ fún wípé òjò ìbínú ọlọ́run ọba ti ṣú ó gbúdọ̀ sùn wí lẹ́nìí jáde òun ni kò fi jáde torí pé ilẹ̀ tí ó mọ̀ ìyá yẹn wọ́n mọ̀ jùmọ̀ pẹ̀lú ìyá yẹn ìdájí lòdì yóò bẹ̀rẹ̀ má jẹ́ kó ká ọmọ nílùú yìí jáde kúrò ń bẹ̀ àtàwọn tí wọ́n bá gbà ọ́ gbọ́ anábìlú tó sọ fún ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ní kò sí tó dọ̀bẹ̀ ọ̀rọ̀ ni ṣùgbọ́n àwọn tọ́gbà lùtù lọ wọ́n jáde àlàyé yẹn ọlọ́run tó ṣe é fún wa ní suratul hijr naam. وجاء أهل المدينة يستبشرون قال إن هذا أولئي ضيفي فلا تفضحون àtàwọn àlejò tí wọ́n dé wá bá ànábì Lut. ìsọ́lẹ̀tù sẹ́lẹ̀m. àwọn ará ìlú ànábì Lut bí wọ́n ṣe rí àwọn àlejò ọkùnrin tí wọ́n dé yẹ́sítẹ́p ṣerú. wàjà ahlu madina ti yẹ́sítẹ́p ṣerú. wọ́n bẹ̀rẹ̀ sí ní ń dùn wọ́n ní àwọn ọkùnrin tó àwọn ọkùnrin tó tún sàn agùn ti dé. kọ́lá iná ha ó láà. ضيفي فلا تفضحوا alábìlú tí wọ́n ní ẹ dákun àwọn àlejò mi làwọn tí wọ́n wá yìí ẹ má dojú tì mí ẹ má yẹ̀yẹ́ mi lójú àwọn àlejò. wattaqullaha báyọ̀ ọlọ́run ọba yín. wala tukhzun. ẹ má fi mí ṣẹ̀sín lójú àwọn àlejò tí wọ́n wá mi wá. qalu awalam nanhaka 'anil 'aalimin àlàmí. wọ́n sọ wípé wípé ń sọ yẹn bá ti ní ọmọ bàbá sọmọ. nítawa fẹ́ máa ṣe òun náà la fẹ́ ṣe aṣọ́kùnrin tó dé àwọn òṣùmọ́bìnrin ọkùnrin la fẹ́ máa súnmọ́. قال هؤلاء بناتي إن كنتم فاعلين. Ànábì Lúùtù wá ń sọ fún wọn ọ̀la ìbànú tí àwọn ọmọbìnrin rè é bẹ́ẹ̀ bá fẹ́ súnmọ́ yàn àwọn ọmọbìnrin ní ẹ súnmọ́ wọn ẹ má dojú mí lọ́dọ̀ àwọn àlejò tí wọ́n wá mi wá. la'amruka innahum la fi sakratihim ya'mahun. nígbà wí bí ìgbà téèyàn bá mu tí ó tó ti ń pààyàn òun ni ìṣesí kan bọ́kùnrin sùn ló ń pa wọ́n bí ọtí níjọ́ náà. fàfàdà tí wọ́n ń sọ ìhà tí wọ́n ṣe gbé. ọlọ́run ọba látara tí wọ́n ṣe yẹn látara pé wọ́n bá dọ́dọ̀ àwọn mọ̀lẹ́kà ọlọ́run ọba ní ajágbó mọ́ mọ́ wọn فأخذتهم الصيحة نعم فأخذتهم الصيحة مشركين وجعلنا على أعليها سافلها àkọ́kọ́ ṣe fún wa kó dùn ó tó bẹ̀rẹ̀ a ní kí màláíkà kó kọ́wọ́ bọ ilẹ̀ ibi tí wọ́n wà kó gbé wọn sókè. fàjà àlìyàhà fàfìlàhà. ìgbà tó wà ń bẹ asọ́dilẹ̀ ilẹ̀ ń mì oníkàlùkù ń ṣubú lulẹ̀ yẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀. wà á ń tọ́ ọ̀nà àlẹ́yìn ìdáàrọ̀ tá a mi ṣe jẹ́. ọlọ́ni àwa sọ òjò òkúta àrọ̀ lé wọn lérí. في ذلك لآيات للمتوسمين ìtọ́lọ́wọ́ bá sọ fún wa yìí wá sí ló jẹ́ ẹ̀kọ́ ló jẹ́ nítorí pé àwọn ìjọ ànábì Lut alayhi salatu wassalam ìtẹ́nìkan ò dánwò rí láyé nínú ẹ̀ṣẹ̀ àwọn náà kọ́ bẹ̀rẹ̀ òun náà ni àṣà kọkùnrin ó máa fọkùnrin obìnrin ó máa fọbìnrin kò wá sí láyé lẹ́nìí bóyá ò bá jẹ́ mùsùlùmí yóò jẹ́ christian àti inú islam àti inú christianity kò sí kankan tó fààyè gba kọkùnrin àtọkùnrin mọ fẹ́ra wọn ṣùgbọ́n lẹ́nu ibi tí ayé ń darí lọ ibẹ̀ ni bóyá bá jẹ́ ẹni tó ń tọpa ètò ayé báyé ṣe ń lọ nínú àwọn àmì àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀rí pé a sọ fún wa lánàá èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n bá ń lọ bí ibi tí wọ́n kọ́kọ́ gbà mí kẹ́ ẹ má bàa fura pé bẹ̀rẹ̀ gangan ni wọ́n ń bọ̀ ìgbà tí wọ́n ti sọ wípé what man can do a woman can do better ọ̀rọ̀ yẹn ẹni tó bá wù kékeré tí òrónú jinlẹ̀ kò ní máa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ntí ọkùnrin lè ṣe kì í ṣe pé obìnrin lè ṣe lásán obìnrin tún lè ṣe dáa ju ọkùnrin lọ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn kóbìnrin ó ríra wọn wípé kí làwọn ń jẹ́yàwó lábẹ́ ọkùnrin gan sí òun ń ṣiṣẹ́ ó ń gba two hundred thousand ọkọ náà ń ṣiṣẹ́ kódà owó tọkọ gan lè mọ̀tò bẹ́ẹ̀ bí wàá máa rò wípé kí ló ń jẹyàwó lábẹ́ ilé ìsìn wọ́n gbé sí wọn lọ́rẹ́ mí bẹ́ẹ̀ kò ní lọ́kọ tó bá wá pẹ́ yóò wá lọ fẹ́ obìnrin náà yóò fi ṣèyàwó ọkùnrin míì òun ló dìsáìdì wípé kí ló ń fẹ́ fẹ́ obìnrin sí òun náà lọ fọkùnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí nípìnlẹ̀ èèyàn ní mọ̀ túmẹ̀ ṣùgbọ́n tó bá ń lọ ibi tí wọ́n fẹ́ lò ó fún yóò padà máa yé kó wá ní South Africa bí alè tó bá wá ọmọ àwọn obìnrin wá ń sìn àpọ́nlé tí wọ́n fún ọkùnrin yẹn kódà wọ́n fẹ́ lè gbé ogun tí wọ́n ní fún nítorí pé inú wọn máa dùn wípé kì í ṣe obìnrin ló wá wá kì í ṣe ọkùnrin ló wọ́kùnrin wá níbi tó ti dé ní South Africa nísìn. South Africa sì ní àwọn ọmọ wa ń lọ ọbẹ̀ wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ wọ́n ń padà wá sílé Amẹ́ríkà ó ń bẹ̀bẹ̀ àwọn ọmọ wa ń lọ ọbẹ̀ wọ́n ń padà wá sílé ayé ti wá lu jára social media à ń ní access sí à ń rí ti lọ ń bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ń paniláyà kó má padà wá di tí ò tóbi lójúmọ́ tó bá yá torí pé èṣù òun ló ti àwọn ìjọ ànábì lóòtù èṣù yìí òsì sí èṣù sì ń bẹ láyé gbogbo ọ̀nà yóò rí wípé intẹ́yìn ń ṣe tọ́lọ́ ń fi payín rẹ àwọn èèyàn tó pọ̀ ní òtù ṣerú ẹ̀ ẹ wo àtàyà ànábì lóòtù tó ti tán lẹ̀ wọ́n tún ti jí padà lóbi jẹ́ pé nínú tí wọ́n ń polongo láyé lẹ́yìn ọ̀nà tá a fi ń polongo ẹ̀ owó tí wọ́n ń ná lérí ẹ̀ ìkúnlọ́wọ́ tó ń ṣe fún gbogbo àwọn kódà bó ṣe rí táwọn èèyàn kan bá kàn sára wọn jọ tán bá ní géè làwọn láwọn ìlú tá a sọ iyì tí wọ́n ní àpọ́nlé tí wọ́n ní yọ́fẹ́ ju ẹni tó lóun fẹ́ fún obìnrin lọ kò sí ní tó fa gbogbo nǹkan yìí bí kì í ṣe pé èso dáwọ́ dúró èso sinmi abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ ọlọ́run má jẹ́ ká kó sínú páńpẹ́ ṣètọ́ọ̀nì ọlọ́run wọn bá ní wa amtarna alayhim matara wa amtarna alayhim matara. akadà sínú suratul A'raf àyà eighty one ọlọ́run wọn bá ní wa amtarna alayhim matara àwọn arọ òjò òkúta àfi bínú sí wọn nígbà tó lọ́wọ́ bínú sí wọn. nígbà tó lọ́wọ́ fẹ́ bínú sí wọn òjò lórọ̀ òjò yẹn wá ń ro òkúta òkúta òkúta kọ̀ọ̀kan náà ni ó kọ kó wá ti wà ń bẹ̀ ẹni tó bá òkúta ti a kò lọ bá bí bí ta ti bí èyí lọ báyé ọlọ́run mi ta fi bínú sí wọn ta fi pa wọ́n rẹ̀ rí. ọ̀gọ́n kọ́ ìfàkà náà kí bàtún jọ ìwé. ọlọ́run bá nílò ànábì tó bá bẹ́ẹ̀ nígbà náà. ọ̀gọ́n ìfàkà náà kí bàtún jọ ìwé. mo wòye mo wòye sí tó padà jẹ́ àtúbọ̀tán wọn aqibatul mujrimin lọ́wọ́ yé sí in tó padà jẹ́ àtúbọ̀tán àwọn tó kọtọ́lọ́ bẹ́ẹ̀ bá di agbègbè ibi táwọn ìjọ lóòtù tí wọ́n ti sẹ̀mí ẹ̀rọ ọlọ́run báyà ọlọ́run pa wọ́n rẹ̀ tán yányán bí wọ́n ṣe parẹ́ láyé mu bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tún jìyà níjọba ìjà kẹyàmà ọlọ́run ọba ó ń sọ eléyìí ká bá mọ̀ wípé gbogbo tí ń jẹ́ ìyapa àṣẹ ọlọ́run ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba ó tóbi kọjá ọba tó yàn máa ń rí fún ó pàtàkì kọjá ọba tó yàn máa ń sọ pé ohun tí ó bá ṣe kó ṣe ọlọ́run kó sọ wá mẹ́. bàtàlọ́ ń sọ ti ìjọ lut ọlọ́run tún gbọ́ sí àwọn àjọ mi ọlọ́run fẹ́ jẹ́ oyè wa wípé bẹ́ẹ̀ bá lẹ́yìn kọ́tọ́ lọ́run àwọn tó dùn yìí lọ ti kọ́tọ́ lọ́run ó sì ní bọ́lá ń ṣe fún wọn gbogbo yìí tẹ̀ ń ṣe ẹ̀ ń tọ́ àwọn kan lẹ́yìn bẹ́ẹ̀ bá jáwọ́ wọ́n ṣẹlẹ̀ sáwọn ẹni ọwájú wọ́n ṣẹlẹ̀ sí bí ò ṣẹlẹ̀ sí yín láyé níjọ́ gbogbo àlùkí àmọ́ ẹ jìyà ọlọ́run ń sọ eléyìí fún wa káwa náà ó lè jáwọ́ ká lè kọ́gbọ́n níbi àwọn tọ́lọ́run ọba ń sọ àwọn tọ́lọ́run ń sọ yìí àwọn tòmíràn ni wọ́n kò sì jómìnira wọn kò dí ọlọ́run ọba lọ́wọ́ láti bínú sí wọn ọlọ́run tó wá ní wa ilá Madyana akhahum Shu'ayba. wa ilá Madyana akhahum Shu'ayba. ọlọ́run ọba tún bọ́ sórí àwọn ìran míì àwọn wo ni. wa ilá Madyana akhahum Shu'ayba. àwọn Madian àwọn ará Madian anabi shuaib lọ́lọ́run rán sáwọn náà nínú àwọn àlùmọ́tò ìmọ̀kàdíbà tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn ìran shuaib àwọn ìjọ ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá méjì làwọn máa ń ṣẹ̀ yàtọ̀ sí pé wọ́n ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá méjèèjì yẹn sì nìyí ní tó gbajúmọ̀ lọ́dọ̀ wa láyé sí nìyẹn ọlọ́run torí ẹ̀ bínú sí wọn àkọ́kọ́ ní ẹ̀ òun náà ni wípé wọ́n máa dín òṣùwọ̀n kóńgò wọn á dínkù bí èèyàn bá fẹ́ ra nǹkan lọ́dọ̀ wọn wọ́n ti ní kóńgò pípé tí wọ́n fi rà á níbi tí wọ́n ti rà á tó bá fẹ́ tà á fún ẹni tó fẹ́ rà á wọ́n ti ní kóńgò èyí tó dín òun wọ́n fi tà ẹsẹ̀ tí wọ́n ṣẹ̀ nìyẹn jama ẹ̀rù bó ṣe rí o ẹ wá wọ ẹsẹ̀ yẹn láyé lónìí tó túmọ̀ sẹ́sẹ̀ má lójú ibi tí mo ń lọ́gbọ́n ní sẹ́mọ̀ kébi tẹ́sẹ̀ yìí ti gbé kò túmọ̀ sẹ́sẹ̀ má lójú ń paniláyà ọ̀rọ̀ àwọn ìjọ lútù náà kó náà má padà wá di tí ó padà di tí ó di túmọ̀ sẹ́sẹ̀ má lójú kọ́lọ́ ń kó sọ wá mẹ́ ó ti rí bẹ́ẹ̀ láwọn ìlú kan kọ́lọ́ mọ́jọ́ ọjọ́ dọ̀ ti wá ní ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni amrobri dídánà ìmọ̀ bí nǹkan ìjà ogun mára láti lọ máa dáná máa gbowó lọ́wọ́ àwọn èèyàn máa dẹ́rù bà wọ́n máa gba nǹkan ní nínú ẹ̀ṣẹ̀ táwọn ìjọ ànábì Ṣuaib tí wọ́n ṣẹ̀ nìyẹn ìyẹn torí ìyẹn ọlọ́run bá fi ní kí ṣọ́ọ́bù lọ bá wọn kó sọ fún wọn bó ṣe sọ tó ọ̀ wọn ò gbọ́ àìgbọ́ wọn yẹn ló ṣokùnfà tọ́lọ́run bá fi pa wọ́n rẹ́ ẹ jẹ́ ká wá wo èyí gbogbo tá à ń sọ yẹn ayé ń ṣe báyìí àwọn èèyàn ń ṣe wọn ò tiẹ̀ bẹ̀rù pé Ọlọ́run lè torí ẹ̀ parí rẹ̀ ọlọ́run bá ní wá ilá mọ́díyànà àkọ́hùn ṣùáìbá wá ilá mọ́díyànà àkọ́hùn ṣùáìbá kọ́lá yá kọ́hùn اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلك خير لكم إن كنتم مؤمنين وإلى مدين أخاهم شعيبا وأرسلنا أيوة، إلى مدين bákan náà la tún ṣe rán sí àwọn ará mẹ́díẹ̀nì tààlà rán sí wọn ará ọmọ ẹ̀yà wọn sí wọn ṣùáìb ò la rán sí wọn. kọ́ọ̀lá yà kọ́ اعبدوا الله ما لكم من إله غيره Ànábì Ṣuaib ó ń sọ fáwọn ènìyàn rẹ̀ ó ní yá ká omi ẹ̀yìn èèyàn mi ọgbọ́dọ̀ wọ́ ọlọ́run ọba nìkan ni kẹ́ ẹ máa jọ́sìn fún. mẹ́lẹ̀kọ́ nínú ìlànà ọ̀rọ̀ ìrọ̀. kò sí ọlọ́run ọba míì tẹ́ tún lè sìn lẹ́yìn ọlọ́run ọba tó bá yín. kọ̀díjà bayinatun min rabbikum. àlàyé ọ̀rọ̀ tó fojú hàn bọ́lọ̀ nìkan ló ká máa sìn ó ti dé wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín. fún ike ìlàwọ̀ lè sá. ó yín ẹ máa ṣe òṣùwọ̀n òṣùwọ̀n scale òní àlìkẹ́yìn ẹ máa ṣe ní pípé wálímẹ̀ ìsáàn òṣùwọ̀n oníkóńgò onípẹ́rẹ́gì ẹ máa jẹ́ ó pé ẹ má máa dínkù mọ́. wàlá tàbí kọ̀ọ̀fọ̀ sí náà sa àṣìyá àrùn. ẹ má máa dín ọjà táwọn èèyàn bá wá rà lọ́wọ́ yín ẹ má máa dínkù mọ́ wàlá tábùkàṣù wàlá táǹkùṣù àṣìyá àrùn àwọn nǹkan táwọn èèyàn wá rà lọ́dọ̀ yín ẹ má máa jó bímọ. wàlá tún sí dúfẹ́ ọ̀gbìn bàdà ìsúláhìhà. lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti tún orí ilẹ̀ ṣe pẹ̀lú déédéé pẹ̀lú dọ́gbandọ́gba ẹ má balẹ̀ jẹ́. dáàlì kọ̀ọ̀rọ̀ fún èrò làkọ̀ nǹkan tó bẹ́ẹ̀ máa ṣe déédéé níbi òṣùwọ̀n bẹ́ẹ̀ yẹn bá ra nǹkan lọ́wọ́ yín ẹ̀wọ̀n fún ní pípé ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin tẹ́ ń tajà dálékun nǹkan ìrúnlẹ̀kùn nǹkan tó ń mọ̀ mí ni. dálékun nǹkan ìrúnlẹ̀kùn nǹkan tó ń mọ̀ mí ni. ló lóore jù fún yín tó bá ṣe pé lóòótọ́ lọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọjá rẹ̀ ó ó dáa ju kó dín kóńgò kù kó iye tó fẹ́ tà kó wọ́n ìyẹn lóore lọ́dọ̀ ọlọ́run tó kó dínkù kó ta lówó kékeré lọ. dáàlì kọlù fàìrò lápọ̀lọ́ ẹ̀kọ́ mi ni. oríṣiríṣi ìlànà tedlis làwọn èèyàn ń ṣe lónìí wọ́n á yọ páálí òríjínà wọ́n á fi fake sínú ẹ̀ bẹ́ẹ̀ bá wá fẹ́ ra ọjà ń tọ́ba ní oríjìnà gan ni mò ń fẹ́ fóríjìnà ni ẹ wọlé ọkàn rẹ ní o ti balẹ̀ wípé tó fi mú ọ wọlé yẹn ibẹ̀ lóríjìnà wà bẹ́ẹ̀ sì ni páálí oríjìnà ni fẹ́ẹ̀kì ni wọ́n fi sínú ẹ̀ yóò wá ta fẹ́ẹ̀kì yóò sì gbowó oríjìnà nítawọn èèyàn fi ń kówó jọ lé nínú nítawọn èèyàn fi ń tajà nìyẹn ohun aṣọ ọ̀pá méjì nígbà ọba délé tó ọba tán wọn kò ní pé méjì tọ́ba ti mú báyìí nígbà ọba fẹ́ ká tó sọ ọ́ lẹ́ba ìyẹn gan làwọn èèyàn ń kọ́ mọ́sẹ́. wàlá táwọn sọ́ọ́nù náà ṣàṣìyà àwọn olówó àpò títa ìrẹsì títa ẹ̀wà títa àwọn nǹkan wíwọ̀n tí wọ́n bá fẹ́ wọ̀n wọ́n ti ní àwọn kóńgò tí wọ́n fi wọ́n tà wọ́n sì ní kóńgò yìí tí wọ́n fi ń rà wọ́n wà á ta àbọ̀ ní tó dínkù wọ́n sì gbowó pípé ọlọ́run ọba fi sọ ní kùránì pé wailun lil mutaffifin. wailun lil mutaffifin. ọlọ́run ọba ní gbogbo bẹ̀rẹ̀ látòrí àwọn ìjọ ànábì Ṣuaibu àwọn ọkọ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ní látara àdéhùn gbogbo àwọn èèyàn tá bá kọ́sì wọn táyé òfin ní já iná wáyé lé ìgbéjìnà sáànù ọlọ ìgbéjìnà síkẹ ọlọ ó máa jẹ́ ti gbogbo wọn táyé òfin ní já iná. alẹ́bí ìdákìtà lu alálàlá ṣe ẹ̀ṣẹ̀ òfin àwọn tó yẹ pé tọ́ba fẹ́ lọ ra ẹ̀wà lọ́dọ̀ haúsá àwọn abukóńgò akọ́wà tún fi àyà gbé tí ó kù gbà bá wá abẹ́lé kóńgò tí wọ́n ti yọ àbẹ́là sí nínú nífìmọ́ ta fáwọn èèyàn wọn a sì tún gbowó pípé lọ́wọ́ àwọn èèyàn. وإذا كالوه أو وزنوهم يخسرون وإذا كالوا وزنوهم يخسرون tẹ́yìn bá fẹ́ lọ rà lọ́wọ́ wọn wá dínkù wọ́n sì gbowó pípé kódà ẹlòmíín bẹ subhanallah tó bá ti rí pé o lè yẹ nǹkan yẹn wò délẹ̀ wàá kó ìdọ̀tí síbẹ̀ ìdọ̀tí òníwó kó síbẹ̀ tóbi dórí àwọn tó ń tepo wọn á wá lọ wọ́ ògì. Ogi wọn a kó bẹ wọn a wá do epo díẹ̀ sí bábá tí ń jùlọ ó kíni. La ilaha illallah. n táwọn èèyàn fi lówó. sọ ilé àkàlùmọ́ àwọn ìsàlùmọ́ yòfòrò. ọjọ́ èèyàn wọ́n kéèyàn má ṣe báyìí ó fún yàn lọ́dọ̀ ọlọ́ kàkà tó fi lọ sí jàǹbá kódà ẹlòmíà tún búra ìmọ̀ ọ̀pọ̀lọ̀ ń búra ẹni tí wọ́n ń tà ní one thousand naira tó o bá ti lọ bá yóò kọ́ bí alájí sẹ́yìn gangan ni ẹ fẹ́ lò bẹ́ẹ̀ ọ sẹ́yìn ẹ̀mí two thousand one ẹ má sọ fẹ́ nìkan kan o àjẹ kankan lórí ẹ. jama tó bá ti ní ẹ má sọ̀rọ̀ ma sẹ́yìn ẹ̀yìn onílé náà má ìwé òtún ni lẹ́nu wípé a ah, sẹ́yìn ni sẹ́yìn kankan lẹ́nu sẹ́yìn pọ̀rọ̀ òun èyí ó ti ọbẹ̀ ṣe pípọ̀ fún ọ bẹ́ẹ̀ sì ni ó ti gbá ọ nígbà bá wá dé ìgbà two thousand one thousand náà ta kò ṣe é padà lọ mọ́ gbogbo ìyẹn ni wọ́n ń kọ́ mọ́wò nísìn nítawọn èèyàn ń pẹ́ níbi iṣẹ́ sí ìyẹn ni wọ́n ń kọ́ ọmọ náà fi ń kọ́lé náà fi ń ra mọ́tò náà fi ń dá nǹkan ṣe wáyé ló ń lè fèfé. wáyé ló ń lè fèfé tọmọ níwọ̀n tó kéré tálùbáríkọ ọlọ́wọ́ bá ń bẹ ń bẹ ó mọ̀ lórí ọlọ́run ọba ní àwọn ìjọ anabi Shuaib ọlọ́run ọba ní ìṣe sí wọn ọlọ́run fa áwòfún ìkẹ́ ìlàwọ̀ ìmì ìsáàn. fa áwòfún ìkẹ́ ìlàwọ̀ ìmì ìsáàn. ọlọ́run ọba ní ẹ jẹ́ kí òṣùwọ̀n tẹ́ ẹ fi ń wọn nǹkan fún yàn ẹ jẹ́ pé kẹ́ má máa gbowó pípé kẹ́ máa ta ní tó dínkù ẹ má ṣe bẹ́ẹ̀. wàlá tamukọ sọ́ọ̀nà sa àṣeyà ahọ́n. ẹ má máa dín ọjà táwọn èèyàn ń rà lọ́dọ̀ yín ẹ má máa ta ẹni tó dínkù ẹ yé máa tà á fún wọn. wàlá. تبصروا في الأرض بعد إصلاحها àbá ilé ọlọ́run ọba jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti túlẹ̀ ṣe pẹ̀lú خير لكم كنتم مؤمنين. ọlọ́run kẹta nǹkan bó ti tọ́ yẹn olólóore jù fún yín nǹkan tó ń mọ̀ mí ní tọ́ba ìpínlẹ̀ òótọ́ lọ́gbọ́lọ́ tó wáyé pé lóòótọ́ lẹ gbà pé àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́run ló wà kì í ṣe èyí tó kóbi ọlọ́run èrú yẹn níjà àlùbáríkà àlùbáríkà ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ọba làlùbáríkà wà wíwá máa ń bẹ lẹ́nu ẹni tó fẹ́ tajà jàǹbá ló dì mọ́wọ́ ẹni tó fẹ́ rajà náà bẹ́ni tí ń tajà ó ṣe ṣọ́ọ̀tì lónà bá débẹ̀ ìyẹn ni máa ń fà á ẹ̀ra àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n sọ wípé wọ́n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣe nǹkan tó bá ní material tẹ́rà yóò nà yín níbi fifty thousand naira customer, kò ní bìkítà yóò kó material yẹn lẹ̀ tí ẹni tó ṣiṣẹ́ bá wá béèrè owó iṣẹ́ iṣẹ́ tá a fẹ́ ṣe yìí five thousand ni màá gbà ó hmm, five thousand ọjọ́ bọ́ bá hundred naira iṣẹ́ mélòó wà mẹ́ ẹni tó wá jẹ́ oníṣẹ́ òtútà ẹni five hundred naira wa àwọn màtíríà tí wọ́n wá ń tà ní one thousand naira yóò ní one five ní one five ní màá tẹ̀lé ọlọ́dọ̀ ibo ẹ̀ka àdìyọ ẹ̀ka àdìyọ bó bá ti wá dọ́dọ̀ ibo tí ibo bá ti béèrè wípé ṣé ẹni tó ní iṣẹ́ gangan ló tẹ̀lé ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wá wò ọ̀rọ̀ yẹn ti yé ibo ilaha illallah. tó bá ti tà á fún tán yóò padà lọ gba five hundred naira orí ẹ̀ yẹn kódà àwọn ibo wọn máa ń fẹ́ bẹ́ẹ̀ torí pé tó bá tún di ijọ́ míì ó lè máa wá sọ́dọ̀ wọn. ọ̀la tẹ́lifásún lẹ́sà àṣeyà mọ́. owó lọ́lọ́run tí wọ́n owó lọ́lọ́run tí wọ́n àyàfẹ́ tọ́lọ́ bá sàánú tọ́lọ́ ní kẹsàn-án ọlọ́run ó yọ nínú wọn nínú àwọn ìran tí ń bẹ lórílẹ̀-èdè ọ̀rọ̀ wọn lágbára púpọ̀ kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́run ló mọ orí tóbi tó wá pọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń sọ wípé awúsá ọ̀dá awúsá ọ̀dá bí awúsá ṣe accommodate ilẹ̀ Ìgbò accommodate náà bẹ́ẹ̀ gbogbo ẹni ló gbà ẹ lọ sí Kánò ẹ lọ wo ibi táwọn yíbo ń lò ní Kano ẹ lọ wo ṣọ́ọ̀bù wọn bẹ̀ bẹ́ẹ̀ sì ni táwọn haúsá bá ti ń pọ̀ níbi kan níbẹ̀ tí wọ́n ti ní mọ́tálásí ọ̀sán kò òru kan ní oṣù mọ́tálásí yẹn ná ìdí nìyẹn tó jẹ́ pé kì í ṣe bẹ̀yẹn la fẹ́ lọ lẹ́yìn àwọn oníṣẹ́ ọwọ́ tán bá wá sọ fún wípé èyí tó ṣe yẹn ọ̀dá yóná tá a bá ṣe bẹ́ẹ̀ ẹni tó yẹ kó fún five thousand tó ló fún mi ní five hundred naira tó wọn bá ṣe báyẹn òun ò ní lè yọ sí síra wọn èso ti wá fún ní proof kó fi justify tó ṣe yẹn asọdọtì ẹni ká fi ìgbẹ́ àti ìtọ̀ ká fi fọ̀ torí pé ìgbẹ́ náà tó bá dúdú ó lè dàbí ọṣẹ dúdú ìtọ̀ náà ikú ìdìlú náà bá a bá wá fi fọ́ fáìmọye ọdún aṣọ yẹn ò lè ó sì dá nínú Islam ó ní ọ̀gá ń bẹ̀rẹ̀ ra material fifty thousand mo ní mo gbọ́ gba five thousand naira ẹlẹ́ẹ̀lẹ́fún ẹlẹ́fún five hundred naira mi ò ṣe ẹ máa gbé sẹ́yìn lọ ó sì gba one thousand five thousand yẹn kò lè dín afa ẹ tiẹ sànù ah? fifty thousand ẹ fura material yìí ṣe five thousand owó sẹ́tẹ̀ mi fẹ́ gbà kò ní ẹ má lọ pẹ̀lú mi wà torí pé mi ò ní jàǹbá yín lórí sẹ́tẹ̀ mi fẹ́ ṣe fún yín ntọ́kàn mi lè fi balẹ̀ ní five thousand yẹn mi ò sì ní jàǹbá yín ó da dhalikum khairul lakum in kuntum mu'minin. dhalikum khairul lakum in kuntum mu'minin. ìgbésùn ó gbèsè yẹn lẹ́mìí ni wípé o ò mọ̀ ní rí kọ́sítọ́mà ibi tí wọ́n ti ń sọ yẹn ẹnìkan lọ ẹ kọ́lá ẹ má fún mi lówó kankan yọba gbò ṣùgbọ́n ti mọ ibi tí ó ti rí aláìsàn nǹkan yẹn ṣùgbọ́n tó bá yá wọ́n padà bọ̀ lọ́dọ̀ tiẹ̀ torí pé ntẹ́ni yẹn bá ṣe ìṣekúṣe ni ó padà bá ṣe yọba tún padà wá àfà iṣẹ́ ẹjọ́ yẹn ni mo mọ̀ ní ó ṣe rọ̀dà àdá ló ṣe gbà ṣé five thousand ti wà ńlẹ̀ kódà òdi tí wọ́n ti gan ó ti di seven gbàgbé àwọn ó ti nǹkan tí wọ́n dọ́là tí wọ́n ti ọgbà seven thousand rẹ ọgbà tí ó pé kó tó di ìlọba sí o lè kọ́kọ́ fẹ́ lé nípìnlẹ̀ ṣùgbọ́n tó bá yá wọ́n ń padà bọ̀ ọ̀dọ̀ rẹ náà ló padà padà wá torí wọ́n máa sọ pé lóòótọ́ ìjà rẹ lè wọ́n o ṣùgbọ́n nǹkan gidi ló ṣe fún èyí wọn ní mùsùlùmí èyí wọn wá pọ́n ọ lé ju kán wá ipá ah, àfa àlẹ́ dẹ̀ pẹ̀lú àṣírí wá tú àfa kò ní wá ṣe é sọ mọ́tò ń gbàtẹ́ lẹ́fún five hundred naira náà lẹ́yìn àfa èyí wá tàbùkù èèyàn sumaka ti wàá sọ pé ọjà àfa àmọ́ wọn ṣe ìgúnbẹ̀ ìtọ́ba péyìn èyí ọlọ́run ọba ní dáálé kò ń kọ́ èrò làkún ń kò ń tún. مؤمنين ذلكم خير لكم إن كنتم مؤمنين àkọ́kọ́ nìyẹn nínú ṣe sí àwọn ìjọ ànábì Ṣuaib àwọn àmọ́ dín òṣùwọ̀n kù nítorí owó tó fẹ́ rí àwọn haúsá àwọn ọmọ wọn ti kọ́ báyìí náà àwọn náà ti kọ́ tó látara àgbé eléyìí wọ́n ti wá jẹ́ kí gbogbo èèyàn mọ̀ bọ́ bá lọ fọmọ kan síbi iṣẹ́ kó mọ kọ́ṣẹ́ kan wọ́n kọ́ ní gbogbo nǹkan yẹn náà wọ́n kọ́ mọ́ tí ìbá wa ṣe pé bẹ̀rù ọlọ́run ló fi jẹ́ kó gbogbo omi tó ọmọ wa bá fẹ́ yà sí láyé ìbẹ̀rù ọlọ́run ọba ni kó kọ́kọ́ ṣáájú ìbẹ̀rù ọlọ́run lónìí kó ṣáájú láàfin máa ń sọ fún wa a máa ń tara wa jẹ púpọ̀ bóyá bá lọ sí hospital àsìkò táwọn obìnrin tó bá ń ṣe mẹtánítì kìíní tó bá ń ṣe yẹn àwọn nọ́ọ̀sì kan wà jáde ìyá gọ́ọ̀nà owó nàwọ́ ìyá pírẹ́sìdẹ́ǹtì nàwọ́ ìyá kọmíṣánná ìyá mínísítà ìyá gbá ìyá àwò wọn tọ́ba ní ìyá àfa ya ìmáàmù lẹ́yìn nǹkan jẹ́ náà gbogbo èyí tí wọ́n sọ síwájú yẹn ìyá lọ́yà ìyá dọ́kítọ̀ ìyá ẹnjìníà ìwọ̀n náwó kò sí tó burú kọ́mọ mùsùlùmí ó jẹ́ dọ́kítọ̀ ṣùgbọ́n mùsùlùmí tẹ̀sí bá yé eyín tí ó sọ ni pé ìyá dọ́kítọ̀ kò lè náwó ní tó ń lè náwó sí ni pé ìyá dọ́kítọ̀ tó bẹ̀rù ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ìyẹn ẹnjìníà tó bẹ̀rù ọlọ́run ìyá àfa tó bẹ̀rù ọlọ́run fìkú fìyẹn náà kú ìyá ìmáàmù tó bẹ̀rù ọlọ́run fìyẹn náà kú torí pé gbogbo ìtọ́mọ wa bá fẹ́ yà sí láyé foundation ó ọlọ́run tí bẹ̀rù ọlọ́run bá ti wà ń bẹ̀ yóò wúlò fún rẹ̀ yóò wúlò fáwọn òbí tó bi ayé ni ó sì mọ̀ kó wáyé yóò wúlò fáyé ayé táwọn wà yìí dókítà ní ìtorí owó a sì fẹ̀mí èèyàn ṣòfò in tí ò la operation lọ torí pé tó bá ti di ọ̀rọ̀ operation yìí ná yìí ná operation yìí ṣe ti mú owó èlò ní two hundred thousand ẹ dákun ẹbí wọn léèrè sójoojúmọ́ náà tún mọ́ ra instrument yẹn sóbè ìdájọ́ láti dán náà ni wọ́n lò ṣùgbọ́n ìwò ló bá wọn ájú lérí ẹ̀ two hundred thousand yẹn wọ́n bá ṣe mẹ́rin lójúmọ́ two hundred thousand two hundred thousand náà ni. bẹ́ẹ̀ sì ni tí ń lò ó ti rà á ní ìṣojú bẹ́ẹ̀ tọ́dún márùn-ún ọ̀yọ̀kan náà nílò two hundred thousand náà ni ó gbà tọ́wọ́ á rí pé ní ìṣòbìnrin yẹn kò ní ìdí operation àmì bó ṣe wà yẹn táwọn ò bá ṣe operation fún owó òní yíyọ ṣùgbọ́n ẹja sọ pé operation láṣẹ ó ń bẹ inú àwọn obìnrin míì wọ́n tún ṣe operation fún wọ́n tún gbàgbé nǹkan sínú gbàtà wa gbàgbé nǹkan sóbìnrin yìí ní ó tún wá padà lọ sí hospital gbàdó ni wá padà débẹ̀ kò wá gbádùn dókítà yẹn tún wá yẹ̀ wò ó rí wípé wọ́n gbàgbé nǹkan sínú ẹni ó tún ní yóò tún ṣe operation míì yóò tún san owó gbàtà tó wá ń sọ fúnṣàn yẹn ìyẹn obìnrin yẹn bá kúrò láyé ẹnìkan wá ń bẹ ń bẹ tó ń ṣiṣẹ́ ní hospital yẹn òun jẹ́ bíi student tó ń ti parí tó ń manage ń bẹ ó wá ń béèrè question yẹn wípé nǹkan yẹn ṣẹlẹ̀ bẹ̀ tó ń wò pé ṣé ní Islam torí pé àwọn làwọn ṣe mistake nínú Islam sótú yẹ ká tó gbowó operation mi lọ́wọ́ ẹ̀ bọ́n ṣe wá ń sọ operation yẹn ipasẹ̀ operation yẹn ló fi bọ́ sálù kìhámà kí ni ìdájọ́ ẹ̀ nínú Islam ẹ̀yin lẹ́pa tó bá ipa wọn yẹn tí wọ́n bá mọ̀ ní ẹ gbọ́dọ̀ san owó ẹ̀ ní obìnrin yẹn ẹ gbọ́dọ̀ san àwa mọ iye ẹ̀mí tí ń sọnù bẹ́ẹ̀ dókítà kan jáde pé wà á fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ parí ni ẹ̀mí lọ lọ́wọ́ ẹ̀ báwọn tọ́lẹ̀ jẹ́ pé negligence ẹ̀ olófà tẹ́pẹ́ bí òfin ọlọ́run ọba ni ó dáràn kó tó lè jẹ́ pé wọ́n gbà wípé òun kọ́ kọ́lẹ́bù kì í ṣe negligence látọ̀dọ̀ ẹ̀ àkọọ́lẹ̀ ọlọ́run ni ẹ̀yìn òfin ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé a rí wípé dókítà yẹn ló mọ̀ọ́mọ̀ irú ẹni tó gbàgbé nǹkan séyìn sínú nke èsì ti abẹ́rẹ́ ìtútù ní gbàgbé síbẹ̀ gbàtẹ́ tí wọ́n á fẹ́ ṣe ẹ̀tún wá gba owó ẹni ẹ wá nítorí òun kàfẹ́ mọ̀ dájú ẹ̀sìn lórí ẹ̀ torí pé àyímọ̀ tó náà bá dájú nítorí ṣùgbọ́n ní tí òun sọ òun ò lè sọ fún àwọn yẹn torí pé láéláé òun ò lè sọ báwọn ṣe mistake dọ̀la wọn ó sì máa kọ́ fara wọn náà ni látara àdé olóyè bàbá kọ́ ba rẹ̀ láyé gbẹ́gbẹ́dà kìlámà ńkọ́ ṣùgbọ́n ọmọ tó bá bẹ̀rù ọ lọ bọ́jọ́ dọ́kítọ̀ àfìbẹ̀rù ọlọ́run ọba ṣiṣẹ́ bọ́jọ́ ẹnjìníà àfìbẹ̀rù ọlọ́run ọba ṣiṣẹ́ bọ́jọ́ oníṣòwò àfìbẹ̀rù ọlọ́run ọba ṣòwò bọ́jọ́ oníṣòwò àfìbẹ̀rù ọlọ́run ọba ṣiṣẹ́ ọwọ́ gbogbo tó ọmọ ọwọ́ bá yà sí láyé ìyẹ̀rọ ọlọ́run yẹn la kọ́kọ́ ìyẹn ni ò wá sáyè fún mọ́ láyé ńsà ìgbà fi yan gàlẹ́yìn òun náà níbi tó mọ́ ti ń kẹ́kọ̀ọ́ tó ṣe wípé pàtàkì ó lè jẹ́ tóbi one point five million ni wọ́n máa ń san ibi tó sì wà yẹn tábà dárúkọ Muhammad wọ́n gbá nàbí ṣépè ni kò sì sanwó síbẹ̀ ọmọ rẹ wa ń bẹ ọ lóore kò ní ìsítàtì Muhammad ó ń bẹ ọ lóore ọwọ and please don't worry later you soon understand that particular that personality you soon know it ṣáà rí i pé ó parí kíní ẹ̀ mẹ́ẹ̀ so I want you to become a medical doctor ẹ wòrò rí jama ibi tó ń sanwó sí wọn ń gbà nábì sípò ń bẹ ní sallallahu alaihi wasallam. látara adé eléyìí òkun ekun onímọ̀ manuel ẹ má fọwọ́ ba ọ̀la yín jẹ́ àwọn míì ti ba ọ̀la wọn jẹ́ wọ́n ń sunkún ẹ̀ báyìí kò ṣeé ṣe mọ́ kò bá mọ́ wọ́n ń sun ọkún ẹ̀ kò bá mọ́ nítorí pé ẹ̀sìn yẹn kúrò gbogbo nǹkan tó káwọn ọmọ yẹn dààmú ti dá ṣùgbọ́n dídà tí wọ́n dá wọn ò wúlò fúnra wọn bí àtàtí kó wúlò fáwọn òbí tó bí wọn wọn ò wá wúlò fáyé ayé ń gbé wọn ṣépè ní àwọn kan làwọn náà kó wa jẹ kọmíṣánná ń bẹ́ẹ̀ nu wọn mínísítàs ń bẹ́ẹ̀ nu wọn gọ́vnọ̀s ń bẹ́ẹ̀ nu wọn àwọn èèyàn ńláńlá ń bẹ́ẹ̀ nu wọn pé kí èèyàn sọ pé òun ó dépò ńlá yín tí ń jẹ́ pé èèyàn dépò ńlá ni wọ́n ti dé ojoojúmọ́ náà forí gbèpè àwọn òbí wọn ọ̀rọ̀ máa gidi bí fáyé lóògbé jáwé.